kẹ́ ẹ subscribe sí Fàdákà TV. Fàdákà YouTube TV. subscribe to Fàdákà TV. thank you. Fàdákà TV. ẹ̀yin náà ṣe mọ̀ mo fẹ́ kẹ́ ẹ bá wa subscribe sí orí Fàdákà TV ibẹ̀ lẹ ti máa wo àwọn móvì lóríṣiríṣi. orí Fàdákà TV. subscribe sí Fàdákà TV kẹ́kọ̀ọ́ gbélé gbàgà. subscribe sí Fàdákà TV. ẹ subscribe chicago máa dún tó bá ti gbé fíìmù jáde báyìí ní fàdákà tv báyìí wọ́n máa dún báyìí ni. ìfẹ́ o kò má fi. wá sílẹ̀ o àwa ò ní kóra wá sílẹ̀ o àyànmọ́ ló kàn wá papọ̀ o ìfẹ́ tí mo ní sí ẹ kò kéré. ìfẹ́ tí mo ní sí ẹ kò kéré. olólùfẹ́ mi tèmi ni ìfẹ́ tí mo ní sí ẹ kò kéré. ìfẹ́ tí mo ní sí ẹ kò kéré. òpó lẹ́kì o kádàrá ló so wá pọ̀ ká ní wọ́n bá mọ̀ pé kádàrá ni ó wọ́n ti fi wá sílẹ̀ lọ. ìfẹ́ mà ṣàgbà ẹ̀sìn ó kí la fẹ́ fìfẹ́ rẹ̀ kí la fẹ́ fìfẹ́ rẹ̀ ìfẹ́ ò láfi jọ èkùrọ́ lálábàkú ẹ̀ o. I love you, you are my destiny, you are my happiness. Olólùfẹ́ mi, I love you. Ìfẹ́ o, kò má lọ fi. ẹ̀kan ṣe fẹ́nu kó má di ìlà ìlò. ibi ọ̀nà bá wà ó ló yẹ ká tàn lọ ibi kò má sọ̀nà ibi ọ̀nà bá wà ó ló yẹ ká tàn ah, lọ. Ah, ṣe mo rí nǹkan tí mo play kúrò oh babe babe calm down. wo six five ah ah tó tún ṣòjòrò ni. Can you see five two? Ah, baby. oh, Ah, ah, stop, stop. Ah, baby. <laughs> but Babe, but kìnìún kan fọ́ dìísí mi o. Babe, but kilo ló ṣẹlẹ̀ níjọ́ tí a ṣe bẹ́rẹ̀ àdáàdì yẹn? Mo kàn ń ìmọ̀ bóyá family pẹ̀lú àwọn aláwọ̀ kọ̀ǹkọ̀ ṣáà ń gbọ́ eriwo àyà mi ti já ah, ah. Oh, nǹkan tí màmá tó ní lè jẹun. ẹ kú ẹ kú o. ah màmí. ẹ dáadáa la bá yín hmm. ẹ pẹ̀lẹ́. Ah, ẹ kú rè. àwa nù. mọ́mí ẹ kú jọ́ mẹ́ta dáadáa la bá yín dáadáa tẹ̀ la bá yín náà eré ọwọ́ lẹ̀ ń ṣe ẹ pẹ̀lẹ́ ẹ ṣe ni ọjọ́ yẹn ẹ jẹ́ wá kí wa ètò lẹ́nu ìlú ọmọ bìnrin ìtìjọ́ ń fèsì àmọ́ lọ́wọ́ tá a wà ó ṣe mí lálejò tára ti ẹ̀gán ọkọ̀ gbogbo tó bá ti gbé fún mi báyìí ní ìjẹ́ ní ìpìlẹ̀ jẹun tí ó sùn ṣùgbọ́n ẹ má jẹun kọ̀ọ̀rọ̀ lẹ́sọ̀ọ́ kó wọ́n dàbí aláwọ̀ ẹ̀tù kí n sọ nǹkan tí mo bá wá aya mi ọlọ́ọ̀pọ̀ àti dáadáa fún ọ̀nà ojú rẹ sì ní rí àmì sórí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ ó gba sùúrù ọ̀rọ̀ ayọ̀ sí ni nǹkan máa ń dun ní téèyàn máa ń yọ̀ sí ni ọkọ rẹ mo ṣàṣemọ́sí kì sì ṣàṣemọ́sí náà kí nǹkan ayọ̀ mi. babe o ṣe nǹkan ò dé jẹ́ kí n mọ̀ eh. a kì í fi kọ̀ pamọ́ fúnra wa zò. irú ẹ̀kọ́ léèyàn sọ fún yàrá tá a tó sọ náà làwa sọ yìí kì í ṣe nǹkan aburú bàdá nǹkan ayọ̀ ni nǹkan tó kàn ṣẹlẹ̀ níbẹ̀ ni kò sórí ọkọ̀ rẹ̀ kò nǹkan lórí. mo mi ọ̀rọ̀ yín ò mi o ẹ ṣe demonstration kò bá yẹn sẹ́yìn pé kò yé mi. mo ṣe kí ni. ẹ demonstrate. mo demonstrate ọ̀dà mo demonstrate báyìí pé ọmọbìnrin kan kò ti lóyún fọkọ tó rí pé nǹkan ayọ̀ ni nǹkan tó yẹ kó gbà kó mọ́ ọjọ́ sí i ah, kí ni ṣáà ń ṣeré ni. ṣeré bò ó ẹ̀ṣẹ́ wo bá yàn jù láti tó ṣe pọ̀ ń ta ni. <laughs> Ah, ìyá ìyá mi tíátà ló ṣe tẹ ikú ṣé mo ti ń hàtì ní báyìí mo ṣe mọ̀ hàtì fíìmù ni yìí mọ̀ hàtì ọ̀dà jẹ́ wọn hàtì fún ọ délẹ̀ kó lè bá wọn pé ó ń tíátà sàpamọ́ nìyí. Ike Adé Ike Adé o ó yá wọlé wá wọlé pẹ̀lẹ́ hmm, Ayọ̀ọ́lá máa bọ̀ máa bọ̀ máa bọ̀ níyìn má bọ́ lẹ́gbẹ̀ẹ́ mi ní ìjókòó lé ń lé ẹ̀ so ti rásàn kọ́ọ̀tì mo ní so ti rásàn kọ́ọ̀tì báyìí ìyàwó ọkọ ẹnu ibi ilẹ̀ sì jọmọ gbé gbogbo bá ń jẹ́ tọ́lọ́ torí bó ṣe ń wò ó ọlọ́mọ lọ́lọ́kọ kò sọ̀rọ̀ pé ọlọ́bẹ̀ kankan lọ́lọ́kọ lọ́wọ́ tá a wà o ọlọ́mọ gangan lọ́lọ́kọ ó wà á dùn sí ó yọ̀ ọmọ ó fà mọ́ra tọ́lọ́ òsì tẹ̀ náà lórí ọmọ nípa ọmọ wáyé kíyàá lé àní òkè ìwọ náà sì ń ṣe bíi kinní sọ́mọ̀ kí wọ́n lo nílé ni fílà lóhùn fílà lóhùn dáadáa ó fílà lóhùn bí ìgbà tí wọ́n lo nílé ṣe bí ẹni tó nílé. <coughs> ṣé kọ́ ọmọ sọ fún mi. mo o ò lè mọ ẹ dé ẹ wọlé wá ẹ kí mi ẹ̀yin ọkọ mi ṣàṣemáṣe ó fún ọkọ lóyún tí kò yé mi. kò ṣe lè yí ọ ó jò yí ọ ni mo léèyàn fọkọ ẹ ọkọ ẹ fúnyàn lóyún oníkò yí ọ ebó ní lẹ́gbẹ̀ẹ́ mi tí wọn á dọmọ ike ni. ìgbà tẹ wá fẹ́ mú ọmọbìnrin náà wọlé hmm. tẹ gbé wọlé ike adé ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ ẹ̀ bíi ti bò ó gbọ́ sọ ọmọ ni sọ̀rọ̀ ah. ah, ẹ̀ nìyí. ìwọ fọ́rọ̀ ẹ̀ mi lóyún. wo bí èèdà náà ni apẹmọ́nù ọ̀la káṣí inú ọ̀la sa ó kó lálẹ́ mọ́ lọ ah. ìbọ̀ rẹ̀ lẹ pera yín ọ̀rẹ́ ò tún fi dòtí gbọ́ngbọ́n kan sí ni ayé ń serú ẹ̀ fa ah. kódà ọkọ yóò ní fọkànbalẹ̀. ẹ dúró náà mọ́mi ṣé ìgbọ́ kọ̀tẹ́ ẹ̀ sọ ṣá. kí ló sọ. ṣé ikọ̀ tó yẹ kó ti ẹnu yín jáde ni. kí ni ìbá tẹnu mi jáde o sọ́nà mi ni. mọ́mi ibùdó tí ẹ bá nídìí ọmọ eh. níbẹ̀ ẹ wọ oyún hmm. ṣé ọ̀rẹ́ mi ló yẹ kó jẹ́. orí ẹ ló burú mọ́ tilẹ̀ nígbà tí ẹ bá wá sọ̀rọ̀ ẹ̀ tàbí sọ́tà rẹ ni kò jẹ́ bí ẹ bá fẹ́yàn léra yẹn ọ̀rẹ́ èèyàn mọ̀ ṣe sọ́tà ẹ lọ fẹ́ kọ́ fẹ́ lé ọ ó tún inú òrò tún wá dùn pé ọ̀rẹ́ rẹ tẹ́ ẹ ti mọ owó ara yín tó ẹ kẹ́wọn bẹ́ẹ̀ ṣe mọ sẹ́nu ilé ẹ wọ́n ń tọ́ pé kinní kan wọ́ ó ti wá ó ti wá nu bí ló sì fẹ́ gbé kò sí nǹkan tó fẹ́ ṣe sí i. ṣe lè gbá wúrẹ̀ lórí kí ni lè gbà kí ni nǹkan tí ò ṣẹlẹ̀ rí mo ní kó fojú rẹ wọmọ tèmi sọgbọ́n tọ́rọ́ fojú rẹ làkèrè fi ń wọdù orí ẹ̀ ò pé ni nígbà tó ń so púlàkúlò síta ló ké sí. sí wàhálà wàhálà ò sí o bẹ́ẹ̀ ni kò sí wàhálà. ó ti ṣe kan tó fẹ́ ṣe ṣe bí o fẹ́ fẹ́ ni ó sì ti fẹ́ àwọn fẹ́ fẹ́ inú náà wọ́n máa lóyún fún bẹ́ẹ̀ ni kò sí wàhálà bẹ́ẹ̀ ni ó gba bọ́lọ̀ ṣe kọ̀rọ̀ rẹ kó o fà mọ́ra kẹjọ kọ́ ọmọ dùnkọ̀ bọ́ orí ọkùnrin ní pamọ́ wáyé. de oyè de oyè kò sí wàhálà èmi ni kò bá sọ̀rọ̀ ṣebí nǹkan tẹ fẹ́ láti jọ ìlú ọ̀hún èmi ni kò bá sọ̀rọ̀ èyí tí mo fẹ́ nù. ṣebí pé nǹkan tẹ fẹ́ nù yẹn ẹ ti wọn mọ ẹ kò sí wàhálà ibi tẹ bẹ̀rẹ̀ yẹ kò tún yìí láti kẹwàá ti. wọ́n bí sàrí sàrí ọlọ́wọ́ ni ẹ̀ ọjọ́ wọn ṣe nọ́mà kó o ṣe ti fẹ́ ó sì kó sì. ẹ ò mọ mi ṣé kébì wọn kíchìn kì máa ń dáná. mọ́mọ́ ṣèyanu tiẹ̀ o ìwọ farabalẹ̀ kó tẹ́ fádà rẹ̀ kalẹ̀ jẹ́ ń dáná tó jẹ́ lónìí jẹ́ ń dá tòní tọ́mọ wa dijọ́ mi ò lè mọ̀ ṣe àwọn ní èmi mọ̀ làlejò rẹ ti ń ṣe ìfi wẹ́kọ̀ọ̀mù rẹ tó o ti gbọ́. ìfẹ́ o kó má fi wẹ́ o ìfẹ́ o. ìwà àwọn ọkùnrin bákan náà ló rí o ọkùnrin ò dẹ̀ lè ṣe kó má wúwo ọkùnrin ṣe rí ọ̀rọ̀ ọkùnrin ó dàbí ọbẹ̀ ẹja kò ṣeé rò ó <laughs> torí pé tẹ bá rò rírun ló máa rún nígbà tẹ wá di ẹrù tẹ́lẹ̀ ń lọ ibo gan-an lẹ́mọ̀ ń lọ. ibi tó yẹ tí mo ń pè kò síbi tí mo lè lọ ó ti mọ̀ pé mi ì lẹ́ni tí mo lè lọ sábà torí ẹ̀ ló ṣe ń ṣe mí báyìí. Hmm inú ìbànújẹ́ ni mo wà nínú ilé yìí ó kàn máa treat mi kò sí kan tí mi try kí ni bá keep home mi kò tiẹ̀ kí ẹ̀ kò tiẹ̀ ró mi ó ti sún mi mi mọ́ bí tí mo fẹ́ lọ wọ́n ti gbogbo ẹ̀dẹ̀ sún mi kò ti jẹ́ kí ṣáà máa bí gbà lọ. <sighs> Eh, anyway ẹ má ronú ṣé rí inú ilé tẹ wá ẹ ilé ni ilé yín o. <sighs> káyọ̀ ṣe máa. <sighs> nǹkan kan ni o anybody ò gbúdọ̀ mọ ẹ̀kọ́ dọ̀ mi lẹ́wà o. ṣé mo pé tètè kẹta bá ti gbọ́ wàhálà ló máa dá sí mi lọ́rùn o. ẹ ṣe gan ni kò sí wàhálà ẹ feel free ẹ ṣùgbọ́n. Mr. Adeoye. Yes, ma'am. Ìyàwó yín ni ọ̀dọ̀ mi ni wọ́n wà ṣùgbọ́n pé ìkà ni ẹ adéoyè ìkà gidi ni ẹ <laughs> láti ìgbà tí mo ti mọ̀ ẹ́ gbogbo bínú ẹ ṣe máa dùn ni mo fi gbogbo ìgbésí ayé mi ṣe ìwọ wá ń bà mí nínú jẹ́ ò ń fìyà jẹ mí ò ń gbomi lójú mi lójoojúmọ́. ìyáde mi ì fún lóyún. ó ò fún lóyún jọ o táwa ló fún lóyún ṣé èmi ni mo fún lóyún. ìfẹ́ mi má bínú mi ò mọ̀ pé bó ṣe máa rí nìyẹn. ó mọ bó ṣe máa rí nìyẹn ó ó ti rí bó ṣe fẹ́ kó rí ṣebí plan ẹ nìyẹn ní pé kò fún lóyún kò ní ọmọ ṣé bó ti rí bó ṣe fẹ́ kó rí. <sighs> ìyáde ìkí adé ti wà lọ́rùn mi látọjọ́ tí mo ti mọ̀ ẹ́ ó mọ̀ọ́mọ̀ wá sílé yìí kódà èmi rò pé ẹ̀yin méjì jọ plan ẹ̀ ni because èmi wà ní bedroom mi ì rí ẹlẹ́gbẹ̀ẹ́ mi ìgbà tí mo máa bọ́ sí sitting room mo dẹ̀ béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ ó lò lọ sí hospital èmi dẹ̀ wo dining ó bá oúnjẹ ń bẹ̀ lérò gbà pé ìwọ ló ṣe oúnjẹ fún mi kò pẹ́ tí mo jẹ oúnjẹ tán èmi ò mọ bó ṣe ń ṣe mí mo kàn bára mi lórí bẹ́ẹ̀dì ni ìgbà tí mo máa láǹfààní láti kí n kí n jára mi gbà kí n tajú sáyé mo rí i pé Ike Adé ó ti rape mi. rape àti ètí ó rape ẹ. bẹ́ẹ̀ ni mi ì dẹ̀ ní option mi ju pé láti lè jáde. Kìkì Adé, sọ nǹkan tó rí lè ṣẹlẹ̀. Ìfẹ́ o, kó má la fi wé o, ìfẹ́ o. Àyànmọ́ mi ni o, kó má fi wé o, ìfẹ́ o ṣé ah. girlfriend ẹ ni ló. no? kí ló ṣẹlẹ̀. tí kí ni ìdíṣe. à ń lo fíìmù ó dẹ̀ ní god láti fẹ́ change. ẹ ṣé mo lè change ẹ ni ẹ mo ò like nǹkan tó mo dẹ̀ fẹ́ change ẹ̀ sí nǹkan tí mo like kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tó burú ni pé mo fẹ́ change channel. are you sick? no wait ṣé mi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. kí ló jẹ́ o ẹ kí ló jẹ́ tí mo lè bá ẹ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ gangan lọ nínú ilé yìí kí ló jẹ́ pé tí mo bá gbé gbá mi ìmọ̀ gbé tí mo bá gbá omi ìmọ̀ gbé kí ló ṣẹlẹ̀ pé ìyáálé nìkan lẹ́yìn lójú ẹ̀ ṣé mi gangan kọ́ lẹ́yìn kó máa kẹ́kọ̀ọ́ máa gẹ̀mí gẹ́gẹ́ bí ìyàwó gidi ni ó dẹ̀ mọ̀ pé mo lóyún nínú fún ẹ. ṣé mo pé o sick you are insulting my wife. ṣé bẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe ń jẹta nìyẹn tó ní ẹ kíyàwó mi wá ṣó jẹ fún ẹ kó jẹ. Ah, ah. ṣé kò lè sọ jẹ fún mi ni. Oh. ẹ mo ní ṣé oṣù ti dàgbà jẹ́ ni tó máa sọ jẹ fún mi jẹ lọ ni òun lélẹ́yìn sí ọkọ̀ òjò kọ̀ọ̀kan wà nínú ilé oúnjẹ òun lásán ni kò yé kò pa kò lóyún rí láti ọjọ́ tó ti dẹ́nu ilé yìí mo tún wá lóyún fẹ́ ṣé pẹ̀lú kọ́ndíṣọ̀n mi ṣé kí n máa wọ kíchìn kí n tún máa dáná ṣó fẹ́ pa mí ni. olè ni ẹ ọ̀lẹ ni ẹ olè ẹni ìbẹ̀ ẹrọjọ́ oyún yẹn ni wàá ta relevant lójú mi oyún inú ẹni olójẹbi lógún. kò sí nǹkan tó pè mí náà pẹ̀lú tètè tẹ́lẹ̀ kò tiẹ̀ sí nǹkan tí mo fẹ́ fi ẹ ṣe ní láìfù mi gan tẹ́lẹ̀ ṣé orí oyún tó wàá fà ẹ̀ torí oyún yẹn ló ṣe máa ṣe gbogbo nǹkan tí mo fẹ́ fún mi nínú ilé yìí pátápátá tí mo bá sọ fún ẹ pé báyìí kò rí bẹ́ẹ̀ ni mm-hmm. títí tí mo fi bí ọmọ tó wà nù mí àwùsù bí láìkọ àwùsù bí true ni sọrí mo mọ̀ kan tí màá ṣe fún ẹbí ṣe wà yìí mo mọ̀ pé mo ní èèyàn lẹ́yìn mo mọ̀ pé mo náwọn tó dúró tì mí tí wọ́n bá ń fi àjẹ́ mi níbí tó ọmọ ti condition mi tó wọ́n pé mo ní oyún fún ẹ tó yẹ kí inú ẹ máa dùn pé máa tó bímọ fún ẹ máa lọ bá dáàdì máa dẹ̀ tẹ̀jú ẹ̀ ṣùgbọ́n pọ̀ kọ́ tó ṣe máa sọ fún wọn àgbàyà. ebi ebi oyin kálí pé kò ṣe condition tó wà ní mo mọ̀ kan tó yẹ kí n ṣe fún ẹ. nà mí wo èmi ò bẹ lọ́rọ̀ baby sorry let's go please. wo bá mi lọ́rọ̀ bá mi lọ́rọ̀ àkàtẹ́ mi máa ṣe ni máa ti ṣe yẹn o ní láti tẹ gbogbo rẹ kó máa tọ́jú mi nínú ilé yìí ni àkílódé gan-an àgbàyẹrí bó ṣe rí ẹwọ ọkọ ẹwọ ìyàwó ṣé ó rí nínú ilé ẹ̀kọ́ tí máa ṣe fún yín ó máa sọ èyí méjèèjì. Hmm. Hmm. Hmm. ìyáálé. yes. Hmm ọ̀rẹ́ ò yé mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mọ́ because kí ló ń fa àjọṣepọ̀ tó wà láàrin wọn pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ yẹn lọmọ burúkú yẹn. Ah. òye ìgbà tó sọ ń sin oní ọ̀rẹ́ mi ni she is my friend Ikeade ọ̀rẹ́ mi ni so kí ló kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé a lè close a lè oh. ṣeré pọ̀ a lè jọ ní kọ̀pọ̀. Oh. so ó ti indicate pé ẹ̀yin lẹ́yìn ìjìnlẹ̀ ìjọ plan gbogbo bó ṣe wá sílé mi àbí. really. of course. di òye joshua bóyá inú mi dùn sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí no do you think i'm happy ṣó mọ bí mo ṣe feel ṣó dẹ̀ rí gbogbo nǹkan tí mo ṣe i'm doing it because of you yes àti ọmọ inú ẹ̀yẹn. anyway orí sọ ṣùgbọ́n ẹ̀rù ń bà mí ni mi fẹ́ lose ẹ. come on Who will lè lose me you don't have to be scared. are you sure. you have nothing to be scared about. Hmm? you have me and we'll be fine. I don't want we'll to. scale through this don't worry. okay I don't want to lose you. I understand. You I love you. Of course. And I love you too. I don't want to lose you, so that is why. I have to be very careful. I know. <sighs> it's alright. Kí ni mo fẹ́ jẹ lálẹ́? Kí ni nǹkan tó fẹ́ jẹ? Mhm. Tèmi ní jẹun ni. Ah, ó dàá mo ti mọ̀. Díẹ̀ bẹ́ẹ̀ lọ. Díẹ̀ <laughs> ṣe rí health yín sí condition yín sí kò bá bẹ ṣe ń bara jẹ́ yìí o. condition yín ò gbà rárá ó náà ló fún yín ó dẹ̀ ti gbà nìyẹn ó dẹ̀ tún máa ṣe míì ẹ jọ torí Ọlọ́run please you need to be strong mr adioye ẹ̀yin ni mo bá ní ọ̀rọ̀ jù ìgbà tí ìyàwó yín máa nídìí ní jù lásìkò yìí so you have to stand by her. I will try my best. It's alright. Eh, tẹ bá ní ìdàtí rí mi kẹ tó kúrò bí báyìí I be in my office. All right, no problem. Thank you. Bele. It's okay, it's okay. Hey! Àkó ìwọ ọmọ! Àkó ìwọ ọmọ ọlọ́wọ́ àwọ̀ ọlọ́wọ́ adá sí. báwo wà ní? kí ló ṣẹlẹ̀? We lost the child. Ọmọ wo lẹ lost? Ìkíadé so God give birth and a ticket so ẹja gbà sí kádàrá kò sí ẹ wo ó ṣàmà bá mi bá sọ̀rọ̀ ó ti fẹ́ fẹ́ kún ṣe ara ẹ̀ léṣe látara. ìyá dé ọmọ mi dá ọmọ mi dá ẹ bá mi wọ́n ọmọ mi òfin lọ́wọ́ mi. kí ọdẹ ọmọ mi dá olùwà olùwà ṣe mi olùwà ṣe mi ní gbogbo àsìkò yìí adéoyè ò mà ráyè tèmi mọ́ hmm. kódà kì í sun yàrá mi yàrá ìkẹ́ adé ni ṣáá ní gbogbo ìgbà títí tó fi di wípé ìkẹ́ adé wá bí oyún oyún ẹ̀ ló kù ọmọ <laughs> kí ló bí àbíkú sí tán gbogbo ẹbí adéoyè bá dé wọ́n gbé ogun tì mí wọ́n lèmi ni mo pa ọmọ. ṣọ́kà ọgbọ́n mi àbí bóyá pa ọgbọ́n mi olórí burúkú ẹ̀sùn bèrèké bọ́ọ̀tà àjẹ́ bọ́ọ̀tà olóòṣì ẹlẹ́sẹ̀ sásàǹgẹ̀lẹ̀ aláyàgẹ̀lẹ̀ bẹ́rẹ̀ kẹ́lẹ̀ lé bọ́ọ̀dé ọmọ ọ̀rẹ́ pè jáde ṣé kí lọ́wọ́ wá bọ́ọ̀tà fún ara mi wọ́n ṣé kí lọ́wọ́ bọ́ọ̀tà. ta ni mọ́mí ẹ mo ní ta ni mọ́mí rẹ gangan wo àṣírí ẹ ti tú àṣírí ẹ̀ ti tú àti rí fúnra di ẹ̀rẹ́ báyìí yángá yángá lọ́fẹ̀ẹ́ níta báyìí àṣẹ báyìí ló ṣe rí mo ní ṣe báyìí ló ṣe rí ó wà lọ́wọ́ ò wá ó wà lẹ́fà ò fà ó tún wà ń fọná fọṣu ó tún fọná tó ó tún gbàgbé oṣù kalẹ̀ ayé ẹ̀ mọ̀ bàjẹ́ láti yọ ọdún tó ti wà nílẹ̀ tó òròyún ni wọ́n tún wá dàdà lẹ́yìn gbélé ọ ó tó tún wá lóyún tó yẹ kó mọ́ ọdún kó kó mọ́ra tó sì mọ̀ pé orí ọmọ ní ipò ọmọ wáyé ìwọ ọmọbìnrin ó sì lú ó sì lú ọmọ pa ó dánmọ́ ráyé gbé iye adé wàhálà ẹ̀tẹ́dé ni ẹ̀tẹ́dé ló kọ rẹ̀ ṣe iye adé gbogbo tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀tẹ́ ni kódà báyìí ìṣẹ́jú kan ló kù tó fi tẹ́ kí ni àwọn náà lẹ́nu ẹ̀ mo ní kí ló fẹ́ sọ ó ò tiẹ̀ lọ́rọ̀ láti sọ mò ń sọ̀rọ̀ ń dún ayé ẹ̀ bàjẹ́ ni orí ẹ̀ ti burú ni ìwọ àtọ́kọ́ ẹ ló pe ni tó ti ẹ̀ sì yẹ kí wọ́n wà nulẹ̀ wọ́n ṣe kí n bọ́ nulẹ̀ kí ló mú ọ wọ́n fẹ́ mọ ké ta lọ́nà ṣe ń pẹ́ lórí burúkú lè yìí ìwọ náà sì jókòó tẹ̀tẹ̀rẹ̀ ó sì ń wo ọ̀ràn ṣé ẹ kó sì wà nulẹ̀ yìí mo bí ẹni mo ní sókè kó yẹ kí ìtìbánu lẹ́yìn kí ló ṣe mo ní kí ló ṣe ọ́. mo mi má bínú ẹ̀kọ́ tí. kí ló pọ̀ lọ sọ́mù náà ni oníṣègùn náà ni àjẹ àjẹ pọmọpọmọ pọmọpọmọ lẹ́yìn. 嗯 bẹ́ẹ̀ ah, ah. ni. èwo ni ṣó fẹ́ òun dìtọ́ mi pẹ̀lú ẹkún wèrè tó ń sun ah, máa fẹ́ kú ṣe olúwa ẹ̀ léṣe. ìyá máa jẹ mí o ìyá jẹ mí o dúró gbogbo nǹkan tí ìyẹn fi mi wé kò yóò wà lọ́rùn o ilé sínú yàrá kò tiẹ̀ kọ́ sómi kò tiẹ̀ ní kí n pẹ̀lẹ́ lọ́wọ́ olówó ah ilé ẹjọ́ yìí pa á ní àṣẹ kí ayẹyẹ fún ìwọ ọ̀gbẹ́ni ọlásẹ̀ǹdẹ̀ títí tí èmi yóò fi bọ́ lára rẹ̀. yẹ́ẹ̀ yẹ́ẹ̀. Tobiloba hmm. with all the signs and symptoms don't explain fún mi pé òun experience girlfriend you are pregnant. ṣáyé mi ò ti bàjẹ́ báyìí tọ́lá ni mo ti lóyún. Hmm. Ah! lóòótọ́ ni mo fún Tóbi lóyún. a ti ń bára wa bọ̀ ó ti ṣe díẹ̀ as a family doctor ó yẹ kẹ́ trust me. Commissioner, sì lẹ́sẹ̀ mi láti gbé fún ẹ o but ó le jù tó parí. ìṣèmíṣà ṣé kò ní lẹ́yìn ẹ̀rù ń bà mí. tó o bá ti ń rí mi gbà í pé èmi ló rí lẹ́yìn ọ̀nà. what are you talking about? ṣe pọn nǹkan tẹ̀ ẹ̀ sọ ṣá ọkọ mi lélẹ́yìí bàbá tóbi lọ́ba. mo fi ẹlẹ́dẹ̀ẹ́ mo fi bẹ̀ẹ́ wọ́n ní for better for worse fọwọ́ sí tèmi lélẹ̀. iwájú wà ń bẹ èyí wà ń gbogbo ohun tóbìnrin ní láyé lọ́lọ́run fi sínú ayé mi títí kan adùn obìnrin. mọ́mí <laughs> hmm. ẹ wo ọ̀rọ̀ yìí fọ́ni sí mi ah, dadi wọ́n fẹ́ kẹ́ bímọ at this age. ṣùgbọ́n tó ń da báyọ̀ láàmú ojú ègún ìlépa òkú. Ah. nítorí exam yìí sẹ́ àjọ máa pass yẹn mi ò lè carry course kankan over láyé. ó mọ ọjọ́ tí mo ti wá síbi ìbàdàn tó sọ fún mi pé ìwọ gbé student wá láti school láti wá máa ṣe tutorials ní nílé ẹ. pẹ̀lú àwọn ọlọ́pàá tó ń ṣe investigation káàkiri tó ń bá bí ẹ gbìyànjú àti caution nínú ẹ gbìyànjú àti edit nǹkan tó bá fẹ́ sọ jáde síta lẹ́nu. Mummy, me, I should not assist them in any of the investigations at all. ọkọ ti tèmi ìwọ ọmọ school àti aláṣọ tẹ̀lé ló tún tẹ̀mí ọmọ nílẹ̀ lónìí ẹ̀ náà how old are you. bẹ́ẹ̀ mo fẹ́ mẹni tó jẹ́ mi ẹ̀ légbodò mo fẹ́ mẹni tó ká mi lẹ́yìn ọkàn. asp nífẹ̀mí black i am telling you the case has just started. a gbọ́dọ̀ rí ẹ pẹ̀lú anybody mọ́ nínú campus ṣó ń gbọ́ even though ìyá ẹ bàbá ẹ a gbọ́dọ̀ rí ẹ pẹ̀lú ẹnikẹ́ni. ẹni tó bá fẹ́ ẹ̀kọ́ ó fẹ́ ìmọ̀ ẹni tó bá kórìíra bá wí ẹranko ni o. wọ́n kọ́kọ́ lọ sí hospital náà náà kó lọ tọ́jú ẹ. fóònù tí mo gbà lọ́wọ́ ẹ̀ ìwọ náà ló ní at the end of the day tí màá ṣetán pẹ̀lú ẹ. irú ẹ̀bẹ̀ wo ló ń bẹ̀ mí báyìí sí nítorí Ọlọ́run for goodness sake ẹ̀bẹ̀ wo ló ń bẹ̀ mí ọpẹ́ ọbẹ̀ ẹ̀bẹ̀ wo ló ń bẹ̀ mí sí ṣé kí n mú ẹ̀nu ara mi kí n mú lé fcba lọ́wọ́ ni. ọmọ tèmi ti lè rìn fcba tí mo tọ́ kí ìṣọmọkọmọ. ẹ lè bí pé àwọn fámìlì tí wọ́n rí fcba nígbà tó ń wọ́pọ̀ láti wọ́n gbó tí àwọn bẹ́ẹ̀ sẹ́dẹ̀ torí wọ́n dẹ̀ tó pa àwọn fámìlì yẹn. ọpẹ́ ọmọ mi tẹ́ ń wò ẹ́ mi ò fi bá ọlọ́run ṣeré téèpù máa fi bá ọmọ ènìyàn ṣeré. adéwà òun mọ̀mí dọ́là ni mo ṣe ń You don't give me anything fún mi ní opportunity to explain that I mean you don't trust me. Esiba, I am putting it to you, you are a cultist. Ẹni lọ pé àti ọpẹ́ wá, ó fi wọ́n lé ètí sọ́kèsì, mo lè bẹ̀ fẹ́ bá wa. Ó jẹ́ tí pọ́ọ̀bù ọ̀dàdà, ṣé ṣe pé ó wà ní ẹgbẹ́ òkùnkùn? No, Daddy, no. Ẹgbẹ́ òkùnkùn kẹ̀. Oh, he's not a part of them. Ìdúgbòrò ti pè mí. Mo ti sọ fún wọn pé ní kí n má pẹ́ pẹ̀lú sóhun ta lè fi kádàrá wé a sọ̀rọ̀ o. pa á lẹ́nu Baby, wàhálà mi ò lè wait mi ò wait gidi bẹ́ẹ̀bì. ọkọ ìyàwó ah. ṣé o láì gbèjì. n bo mi ò lẹ́mi o. o ò láì gbèjì. ta ló fẹ́ máa help rẹ. two girls. stop owó ló tún sọ ilé wa ọkùnrin la máa ń bí. Hmm, ẹ pẹ̀lẹ́ ọkùnrin ọkùnrin lògìdán bí yẹn okay two boys then. Mm, yes pọ̀ òbí kò sẹ́lẹ̀ tí mo ṣọmọ. bó ṣe rí kó ṣáà sọ láyọ̀ àtàlàfíà. àmì o àmì o ká gbóhùn ìyá ká tó gbóhùn ọmọ. àmì o ah! àwọn tó bá ní mi ní bí orí eléèwé rẹ àwọn ló máa ṣáájú mi lọ. àmì ah, even sori lémi yẹn hmm. má yẹ kí n sọ ọmọ ìfẹ́ ṣe. má yẹ kí n sọ ọmọ ìfẹ́ ṣe. but I think I'm hungry. Inú pa mi, inú kan ta mi kí ló wish láti jẹ. iná tó fẹ́lẹ́ tó fẹ́lẹ́ gan ni o ọmọ pé téèyàn bá ń ṣẹlú irú condition tí mo wà ó dáa kí ọmọ adìyẹ tó bá fẹ́lẹ́. Hmm. Hmm. iyì adé òní dáhùn òní iyì adé hmm, àbó rí báyìí. bóyá tó bá dẹ̀ pé dáadáa gbọ́. ó ń kà mí lóhùn àmì nǹka ẹ lóhun bó ṣe ń pè mí nǹkan. anyway ẹni tí ò ní rí ẹni kò lè mọ iye ẹni. Um. o ìyàwó mi um. ẹni bí ọkàn mi ìyá àbèjì mi ó lè bí pa àwọn kò bá bóyá kó lọ kí n kò bá get kan kò prepare nǹkan tó máa jẹ fún mi. àwọn bébì fẹ́ jẹun àwọn ọmọ mi ni wọ́n fẹ́ jẹun. ó gbọ́. oúnjẹ bí mi. Dúrì, ìwọ náà ló ní pé kí wọ́n máa dáná fún ẹ, kò jẹ́ mọ́ nínú ilé yìí. So, o tó sọ fún mi ni mò ń fọ́lọ̀, mi ì sí oúnjẹ kankan. No, me. I don't understand. So, me ò lóúnjẹ ní ilé ì sọ pé ò ní ilé, mo ń gbé. Keep short! Àyà àpò, o tún, mo ń bá ẹ sọ̀rọ̀ tún bọ́sibí wá bọ́sibí bọ́sibí bọ́sibí bọ́sibí bọ́sibí wá ah, ah wọ́n bá ọ bọ́sibí. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọkọ̀ wàhálà ti dé wàhálà ti dé wàhálà ti dé ọ̀ lẹ́kẹ̀lẹ́kẹ̀ nà ọmọ ẹ̀gà ìjàmbọ̀ ooo. kí But you know the situation of my head. My head is called for rest now. Mm. But wait, she òun expect ni to make tún máa pọn mi sínú àpẹẹrẹ yìí? Wọ́n á disturb me. Night. ìpè rẹ̀. ọ̀rọ̀ yé ayọ̀ pọ́npọ́ ayọ̀ wàhálà ti dé o. ṣé tèmi wàá bá mi báyìí. ìkẹ́ adékọ̀ ọ̀rọ̀ yín mímọ́. Ah, ó tiẹ̀ bí kan bá kan kó tó kú a tún ṣe mí ṣe mí ṣe mí kò bọ́rọ̀ mọ́ ìyá adé nìyí kò lóyún àbọ̀pọ̀ àbọ̀pọ̀ ìjẹ́sẹ̀ tèmi wàá bá mi báyìí fi kí n wá wọ̀rọ̀ kan kí n fi ṣàdá torí tí di bá ti bàjẹ́ torí di máa ìwọ Ọlọ́run ṣọ́rọ̀ mi wà ní padà já sásán báyìí pẹ̀lú gbogbo ìgbìyànjú mi pẹ̀lú gbogbo làálàá mi èmi tí mo ti lóyún tẹ́lẹ̀ mo wá dẹni tí ò ròyún ní mọ́ ah! ṣé gbogbo ògbìyànjú mi ò ní padà já sófo. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré wàhálà ti dé o. jọ ìwọ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe. ìṣe mi. ọ ò ṣe mi jọ tó yẹ lọ rape tó rape nǹkan kí nìyẹn o ò ṣe mi o rape mi mo sọ pé no o dey force me even without my consent. Yade, you are my wife. I'm your wife. Of course. And that is why you should rape me ṣé o mọ̀ pé no is no o dey force way ẹ̀ through. i'm sorry. ah I'm mr adeoye. ah doctor. ẹ má bínú madam ẹ má bínú pé mo dá yín jókòó. Eh. doctor ìpẹ̀lẹ́. yes. so báwa ni àwọn test yẹn báyìí. ẹ àyẹ̀wò tí a ṣe fún madam ikeade ó fi hàn wípé ṣàkàlà àwọn dá and gbogbo eggs inú wọn wà very active tó jẹ́ kó yé wa yí pé wọ́n lè lóyún wọ́n dẹ̀ lè bímọ. <laughs> Eh, but as for you Mr. Adeoye um... doctor they are my wives ẹ sọ ẹ sọ nǹkan tẹ́ bá fẹ́ sọ oh, oh, ẹ oh, sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀. ok um, result ń jẹ́ ká mọ̀ pé ẹ ní low sperm count but you don't need to worry o ṣe rí tá a bá àwọn drugs tẹ̀dẹ̀ lò wọ́n bó yẹ kẹ́ ṣe lò wọ́n tẹ̀wọ́ dẹ̀ ń wá fàyẹ̀wò dáadáa fine with God all things are possible I'm very sure pé ẹ̀yin náà máa di ọlọ́mọ láyé. Okay, man. You don't need to worry at all. Doctor, ọ̀rọ̀ irú mi lójú o. Ike Adé lóyún fún mi. Hospital yìí ló bí ọmọ mọ́ sí. Ṣé rí Mr. Adéoyè? You know, I've been your family doctor for a very long time now. Yes, yes, yes. And our relationship wa wà very cordial. <laughs> Ṣé rí ọmọ tí Madam Ike Adé bí fún yín tó kú, ọmọ yẹn ò kí ń ṣọmọ yín o. I'm telling you the fact, gbogbo ẹnu mo dẹ̀ fi sọ. <laughs> Doctor, so a jẹ́ pé oyún olóyún ni Ike Adé wá sílé mi látọjọ́ ẹ̀. Exactly my point. But Mr. Adeoye, you, ha you have to be calm. You have to be calm. Eh? You have to be a man. Mi ní fẹ́ worry for any reason, please. Ṣé o rò pé mo crazy ni? Oyún orí burúkú ẹ̀ tó gbé wá sílé. Ah, mo sọ bẹ́ẹ̀ náà mo sọ bẹ́ẹ̀ kò dẹ̀ ní dáa fún mi. Ah, kí ló ṣẹlẹ̀ òde farabalẹ̀ pé kí ni ah, pé kí ni. oyún orí burúkú tó gbá sí jẹ́mi lónìí. ẹ ń lọ lóyún làbẹ́ ìlú ṣẹlẹ̀. olówó láti gbòòrò. èmi tálọ́ tálọ́ tálọ́ sọ sórí òṣì fún ẹ ni mo ti gbé wọ́n láti. àṣírí ẹ ti tú àṣírí ẹ ti tú you think I'm mad. ìyá ti yà mad because tí ọba mad ló máa sọ fún mi pé lóyún. o tún ní dọ́là ti ṣépè fún mi. ẹ nà ó. ọmọ kan tó ṣe yìí. yóòyè ìkẹ́dé ìkẹ́dé jọ̀wọ́ ẹ̀dùn yóòyè yóòyè wọ́n ní mi dà wọ́n ní mi dà ìkẹ́ yóòyè. hello hello daddy ẹ eh, eh, ká sọ sáà dárí adéoyè ni o ó tún ti ṣe bó ṣe máa ń ṣe o ṣíṣe ló slump bẹ́ẹ̀ ni a wà ní hospital bẹ́ẹ̀ ni sir ok ok mo máa máa expect ẹ̀ sir ẹ ṣé sir. Uh, mommy àti daddy I wouldn't want to take much of your time. Sherry, in nǹkan tó Mr. Dio ni wípé wọ́n jẹ poison. And gbogbo alámọ̀ wípé kidney wọn and manage ẹ̀ ni. Ṣé poison tí wọ́n á jẹ́ sí? create more havoc sí kidney Uh, may God help us. Hey, dákun ṣe dókítà tẹ ẹ bá ń tuntun ẹ máa fi yorùbá là. wọ́n ló ní afọ́ọ̀sì. afọ́ọ̀sì kọ afọ́ọ̀sì nàbí nǹkan. yes sir. nǹkan tí mò ń gbìyànjú àti sọ ni pé gbogbo wa la mọ̀ pé kíndìnrín Mr. Adéoyè à ń mánéjẹ ni ṣé wàá rí májèlé tó wàá jẹ yìí ó tún ti wáá ṣe àkóbá gidi fún kíndìnrín yìí àfikún náà ràn wá lọ́wọ́ o. I don't know kọ́ náà ràn wá lọ́wọ́ ẹ wo ọwọ́ náà ló wà àwa ń gbìyànjú tiwa bọ̀ ọwọ́ náà ló wà. Please. Iyade. Iyade. Jọ̀ọ́ wá gbórí mi sẹ́sẹ̀. Kíni wá gbórí èmú sẹ́sẹ̀ dídé sí? Ẹ̀kọ́ dípì ẹni mò ń bò dájú. Ilé ìsàbò lé lé kó bó lé mi. Ẹjẹ́ kí n tó jẹ́ kí n tó báyìí. Forí lé pílò kí ó jókòó rẹ̀ báyìí. Ah. Fẹ́ bọ̀ sọ̀rọ̀ mo ti ṣẹ́ ẹ́. mo sọ̀rọ̀ jù ẹ wọ́n lò láfọ́ọ̀sì kó oníṣòro káfọ́ọ̀sì ó fi lọ ná. jọ dáríjì mi. o ṣe mi. jọ dáríjì mi. mo ti dáríjì. wo ọ̀rọ̀ bí kọ́ nìyí o. Ah, hmm. jọ gbogbo ọtí mo ti ṣe fún ẹ ìgbà ìmọ̀ mi ni. mo má gáàsì wọn kọ ẹ ẹ. ìyá adé òye hmm? ẹ bá mi bẹ ìyá adé àló ti dáríjì ọ nígbà bá sùn gbádùn tá a tún mọ yanjú gbogbo ẹ. ìmọ̀ ìkùrẹ́ alẹ́ wọn ní iná ńlá àgàfóró rọ̀ yìí ni ọlọ́ọ̀bà mi lọ bọ́ọ̀lù fún mi. bẹ́ẹ̀ni. ẹ bá mi bẹ̀ ìyá dé ẹni kò forí jì mí. ó ti forí jì ọ. nítorí ibi tí mò ń lọ kú ọ lọ bí mo lọ rí oyè. kílè kílè mo wà lórí ìlú ọlọ́dọ̀bì. ẹjọ́ ló sọ ọ́rọ̀ dọ̀rọ̀ dán lẹ́nu. kì í sọ̀sọ̀ kú sọ àlọ́ fẹ́ tíráfù tára rẹ̀ bá yá ní sọ. sáwọn ọdún. kílè nísìmí. di òye. bàbá di òye. bàbá di òye. di òye. bàbá di òye ẹ wá ẹ wá ìyáde ọwọ́ ẹ̀dá babadéoyè ẹnáwó yín babadéoyè ìyáde lélẹ̀ ẹ bá mi. Kí ló dé kó ṣe ọmọ rẹ̀? Kí ló dé kó ṣe ọmọ rẹ̀? kò pẹ́ kò jìnnà lọ́wọ́ pálábá ìkẹ́ adébásígi ọ̀dọ̀ DPO ló ti di mímọ̀ fún gbogbo ẹbí adéoyè wípé ìkẹ́ adé gan-an òun lè pọ̀ ẹ̀dá ó dá gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ nínú ìdílé mi sílẹ̀ látàrí ìfẹ́ tó lóun ní sí mi ni o pé òun ò fẹ́ fi mí sílẹ̀ nígbà kankan. kí ló ń ṣẹlẹ̀ gangan báyìí ẹ ti ń dá mi ah, lójú. báwo ah, ah. ni iṣẹ́ wa pa alfa ṣe ti parí. ẹ já lọ wọn ti parí mọ́tò. ẹ ti parí ẹ. ẹ já lọ yẹ wọlé ló wọlé. ẹ dúró ẹ dúró ẹ ò ní lè tẹ̀lé yín lọ báyìí lẹ́kì ni mò ń lọ báyìí. lẹ́kì bó o ẹ sọ fún mi pé kò lẹ́ ń lọ. n tí ń sọ òye yìí ni àdìmọ́tò yóò gbádùn náà wọn fi ṣe nígbà táwọn náà fẹ́ gbé mọ́tò lè lọ sí lẹ́kí kí ètò àti wọn máa lọ sí eh, lẹ́kí phase one àbí phase two táwọn fi àrò bá mu àtòmọ́tò eh, rà. ẹ eh, wo bí mi ì sọ pé lè ní mò ń gbé lọ mo ti arrange ibi tí mọ́tò ti máa wọ ẹ ti get. kí ló ṣẹlẹ̀ gan. wàhálà ti ṣẹlẹ̀ ẹ máa dé oyè. Ah, ah, Adéoyè wọn gbajúmọ̀ ní wema sí bàtà wọn ta. ọ̀nkọ́ ẹ máa lájì Adéoyè tèmi Alájì ó ti kú kí ló ṣẹlẹ̀. ẹ ṣe ìyàwó ẹ kékeré tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ló lọ gbọ́n àwọn ìrùbọ̀n ìkọ̀rọ̀ yìí tó fẹ́ fi gbalé lọ́wọ́ ìyàwó ti lé tẹ́lẹ̀ òun ló ṣekú padé oyè ẹjọ́ ti wá wà ní police station báyìí ibi tẹ́jọ́ yẹn wá fẹ́ já sí báyìí mo fẹ́ mọ̀ bẹ̀ torí ìdí èyí mò ń gba lẹ́kì lọ báyìí. ẹ máa lọ lẹ́kì báyìí. Ah, lẹ́kì mò ń lọ. ah lẹ́kì ni mò ń lọ bí mo ṣe lọ ẹ wo ẹ máa lọ. ẹ máa lọ lẹ́kì. ẹ̀yin lè máa lọ ti ẹ lọ wọ mọ́tò lẹ́kì mò ń lọ báyìí. ọlọ́run sọ yìí. yóò sojú mi ah. lẹ́kì mò ń lọ báyìí. sẹ́wọ̀n ìfọwọ́lọ́wọ́ ni. Ah, ọ̀gá ah, ọ̀gá. ẹ ṣe. ẹ̀yin èèyàn mi sẹ́rí nínú ìwádìí wa tá a ṣe pẹ̀lú arábìnrin yìí nígbà tó dé ọ́fíìsì wa nínú àwọn àlàyé tó ń ṣe fún wa a rí wípé ẹni tí ó ń sọ̀rọ̀ èyí ó sì wà láyé ìyẹn ló fà á tá a fi wò pé ká kúkú pé gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ yìí tó jọmọ́ pàápàá jùlọ ẹni tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tó ń sọ̀rọ̀ pé kó wá sọ ọ̀rọ̀ tó ń sọ ìtawà gbọ́ kó wá sọ lójú ẹni yẹn kẹ́yìn ẹbí náà kẹfì ti ara yín gbọ́. ẹ ó yá arábìnrin sọ̀rọ̀ náà. ó máa ṣe o mi ò mọ ohun tó ń jẹ́ ìfẹ́ àfìgbà tí ìyá adé fi kọ́ mi ọ̀rẹ́ àti kékeré lèmi àti ìyá adé kódà ọmọ ọdún méje péré la wà tèmi àti ẹ ti ń bá ọ̀rẹ́ wa bọ̀. àwọn òbí ìyá adé lówó lọ́wọ́ àmọ́ àwọn òbí tèmi ò ní èyí ló fẹ́ ṣokùnfà bí ilé ẹ̀kọ́ mi ṣe fẹ́ dúró àmọ́ torí inú rẹ̀ ìwà dáadáa ti ìyá Adéní ó sọ gbogbo ọ̀rọ̀ mi fún dáadé ó lóun fẹ́ kí wọ́n rọ̀ mí lọ́wọ́ dáadé ẹ̀ gbọ́ sí lẹ́nu lóòótọ́ wọ́n rọ̀ mí lọ́wọ́ wọ́n tọ́ mi wọ́n sọ mí dọmọ gbogbo ìtọ́jú tí wọ́n fún ìyá Adé pátápátá ni wọ́n fún mi ilé ẹ̀kọ́ kan náà ni wọ́n rí mi àti ìyá adé lọ a jọ lọ sí nursery school a jọ lọ sí secondary school kódà a jọ lọ sí institution ẹ̀kọ́ kan náà lèmi àti ìyá adé jọ kọ́ tó túmọ̀ sí pé bí ìbejì làwa méjèèjì ṣe tó wá ń ṣe. àmọ́ ìgbà tó di ọ̀rọ̀ àárín olólùfẹ́ nígbà tó pàdé adéoyè ó sọ fún mi ó lóun nífẹ̀ẹ́ adéoyè èmi kàn fi bá a ṣeré wípé ìgbà tó ti nífẹ̀ẹ́ adéoyè a jẹ́ pé mi náà nífẹ̀ẹ́ àmọ́ ìyá adéfàáké kọ́ rí ó ní rárá mi ò lè nífẹ̀ẹ́ Adéoyè mo wá wò wípé ṣebí gbogbo nǹkan tó bá nífẹ̀ẹ́ sí mo máa nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tèmi náà bá dẹ̀ nífẹ̀ẹ́ sí níwọ náà máa nífẹ̀ẹ́ sí a jọ máa ń ṣe gbogbo nǹkan papọ̀ ni mo ṣe wá wò wípé tí ìyá adé bá kọ̀ jálẹ̀ tó ní mi ò lè nífẹ̀ẹ́ Adéoyè tádé òye mú kúrò lákàtà mi èyí lè fòpin sí ìrìnàjò ìfẹ́ ọ̀rẹ́ àti kékeré tó wà láàrin èmi àti ìyáde èyí ni mo fi wá rò tí mo pinnu lọ́kàn mi pé kàkà kíkú má jẹ ṣèṣe á fi ṣàwádànù ni. orí mi sí òun. ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìyáde pátápátá kò ṣẹ̀yìn mi. Gbogbo agbára tí mo ní, gbogbo ipá tí mo ní ni mo sà láti jẹ́ kí àárín ìyáde àtàdé òye dàrú. Àmọ́ gbogbo ẹ̀ pàbó ló já sí. Mo gbìyànjú láti gbé oyún ọmọ àlè fún Adéoyè lẹ́yìn ìgbà tí mo fipá bá a lò pọ̀. ìwọ lọ rẹ́ẹ̀pù adéoyè twenty one years àkọ́kọ́ ni ọ̀lù eléyìí lọ́tọ̀ ni o mọ̀ sọ̀rọ̀ ẹ̀sùn. bàbá ẹ ní sùúrù kò tí ì sọ̀rọ̀ ní kílẹ̀ tí ì gbọ́ ẹ farabalẹ̀. àmọ́ gbogbo ẹ gbogbo ẹ náà kàkà kí ìfẹ́ àwọn méjèèjì kó dàrú ìfẹ́ wọn túbọ̀ gbèrò sí ni. yóò ṣe pé látọ̀ ọ̀run wọn ti bá ti ṣe wá ìwọ lálàyẹjú náà. bàbá ẹ ní sùúrù kẹ́lí farabalẹ̀ ọ̀dọ́ ẹ ní sùúrù. òun ni mo tún fi pinnu wípé ẹni tó ń dí mi lọ́wọ́ tí ò jẹ́ kí ìfẹ́ mi ayọ̀ mi kó ráyè tèmi mọ́ pé bóyá kí n kúkú mú kúrò nílẹ̀ òun ni mo ṣe poison Adéoyè o sì ń wòran èèyàn lọ́nà pọ́ṣìn ọmọ rẹ o sì jókòó bí omi odò adágún o ò lè gbọ́ ọmọ kan kúrò láyà rẹ kó di òtù. Hmm. wípé kí n lè rẹ́yìn ọ̀tá mi ìfẹ́ tó wà láàrin èmi àti ọ̀rẹ́ mi máa lè tẹ̀síwájú àmọ́ èmi ò mọ̀ wípé ọ̀tá fàsókè yìí doborí tọ́ba yóò bá rí tọrọ wo. Ah! I love you. I love. Yes, love you. Ìkíadé love me. Ló ṣe gbogbo adúrú nǹkan tó ṣe fún mi yìí. Ó tún pa mí lọ́kọ̀ọ́. Ah! Ó wá ní o love me àbí mọ́mí ẹ̀wẹ̀ lọ́mọ tó pàdé how are you. in fact i can assure you you be ibikíbi tí mr adeoye you buy one time he, in one mama máa Be ni. bíi ti bò. ṣẹ́rí ìdí nìyí ṣé tá a bá ti ń gba àwọn patients wa níyànjú pé ẹ kẹ̀dẹ̀ máa ṣe gbogbo wọn tá a bá instruct pé kàn ṣe tó bá ń ṣe at the right time result ẹ̀ bó ṣe máa ń jẹ́ ni. now lóòótọ́ ni mo sọ fún Mr. Adéoyè pé wọ́n ní low sperm count. low sperm count kí ni ìtumọ̀ eléyìí a ní low sperm count ṣẹ́rí àtọ̀ wọn ò lè dánmọ́. wípé àtọ̀ rẹ̀ lẹ. Ah, ah. àtọ̀ wọn ò lẹ ṣẹ́rí Mr. Adéoyè mo wá like wọn as a patient wọ́n máa ń gbọ́rọ̀ sí mi lẹ́nu hmm. gbogbo oògùn tí mò ń fún wọn wọ́n ń lò ó at the right time wọ́n dẹ̀ ń wá fàyẹ̀wò ah. ṣe rí gbogbo ètò ṣe yìí òun ló fún wa ní good result fún madam Ìyáde lórí ìkíni o in fact let me just say congratulations oh. Mrs. Ìyáde is four weeks pregnant. kí ni ìtumọ̀ pregnant. sísè àti sọ ni wípé bó ṣe wà ń bì ní ìsìn eh. four wíìkì eh. ọ̀sẹ̀ mẹ́rin nù eh. ni ó lò ń bí. kí ló dé a lo owó bẹ́ẹ̀dì tá a fẹ́ san o. dádì àti mọ́mí ẹ gbọ́ tèmi nǹkan tí mò ń gbìyànjú àti sọ ni pé madam iye adé tẹ̀ ń wò yìí eh. wọ́n ti ní oyún ọ̀sẹ̀ mẹ́rin. lẹ́ẹ̀ bá ń bọ́ lórí bó mo ti gbọ́mọ̀ jọ́ bá ń bọ́ lórí bó mo ti gbọ́mọ̀ jọ́ ó sọ ire ah, ìjà àwọn tí máa wọ ọmọ ìwò ni à ọmọ ń bẹ lẹ́sìn ẹsẹ̀ rẹ̀. olùkọ́ olùkọ́ ọjọ́ ọlọ́ ẹ̀sẹ̀ dọ́tọ̀ ẹni ò lè pe yèké ọlọ́mọ lọ́wọ́ yìí ṣiṣẹ́. ẹjọ i have some other patients to attend to. ṣe ariwo wa ti ń pọ̀. no rárá pé mo fẹ́ attend sáwọn patients. ẹ sọ fún wa fáwọn àgbàdúgbò wa yìí wá. no rárá mi ìnáriwo yín pọ̀ mo fẹ́ lọ attend sáwọn patients. Ah, ah, wo yá a máa rẹ́sì ni o ah, kí mo lè rà fọmọbìnrin yìí o. gbà sọ ọmọ kan wá èyí ti ẹ̀gbà dẹ́fà fún ọ. sórí ire ọ̀kadì láì ẹ̀yìn tọ́mọ ìbá sọ̀kalẹ̀ tán pé ọmọ ti ẹ̀bọ̀ lẹ́wọ̀ rọ́wọ́ kí mo lè sọ ọmọ yìí o ẹ̀rí adé. ẹ̀rí adé. ní sọ. ẹ̀rí adé bíi ti wà bẹ́ẹ̀rì ayọ̀ kíkà ayọ̀ rẹ ẹ̀rí ayọ̀. ìwọ sọ tiẹ̀ èmi sọ tèmi á wà wọn pè pọ̀. ẹ̀rí adé yọ̀ ẹ̀rí adé ayọ̀ ẹ̀rí adé ayọ̀ ẹ̀rí adé ayọ̀. ó lágbára o àmọ́ mọ́mì hmm? pẹ̀lú gbogbo nǹkan tí ìkẹ́ adé yìí ṣe kí wàá ní ìgbẹ̀yìn ẹ̀ gangan. Ah. kí ló fẹ́ gbẹ̀yìn ẹ níbi <laughs> ọgbà ẹ̀wọ̀n ló kù sí ọgbà ẹ̀wọ̀n òun ni mo gbúròó ẹ̀ sí pé ibẹ̀ ló parí ayé ẹ̀ sí <sighs> ọmọ mi ó yá ọmọ mi má ó yá wá sọ fún mi ìyá ìfẹ́ tí wọ́n ń jẹ yìí ǹjọ́ tó gbogbo ìyà tèmi jẹ lórí ọ̀rọ̀ pé mo nífẹ̀ẹ́ ọkùnrin látàrí ìtàn tí mo sọ sílẹ̀ yìí. rárá mà. Hmm. wò mí kò sí òbí tó máa súre fún ẹnikẹ́ni tó bá jí ọmọ ẹ̀ lọ kò sóbi tínú ẹ̀ máa dùn sí. ọmọ mi. èyí ló pín ìtàn Lẹ́kì wìdò mi o tó wá padà di àríkọ́gbọ́n fún gbogbo àgbáyé. wọ́n mọ̀ pé kádàrá ló so wá pọ̀ ká ní wọ́n bá mọ̀ pé kádàrá ni ó wọ́n ti fi wá sílẹ̀ hàn. ìfẹ́ màṣá gba ẹ̀sìn o. just kí la fẹ́ ìfẹ́ wẹ́ kí la fẹ́ ìfẹ́ wẹ́ ìfẹ́ o láti jọ ọ̀làlábàkú ẹ̀ wá. wow baby. Ah, dadi kí lẹ ń ṣe ń bí. ìní olúwa. báwo lè ṣe. ìní ah, olúwa. ìsàmù ń dá yín lóhùn. sọmọdé ni wọ́n ẹ̀ ṣá èmi ń sọ nǹkan tí mo fẹ́ fún ẹ ìwọ ń ṣe tinú ẹ ah! mo sọ pé mo lẹ́nu fẹ́ kó o fẹ́ ìwọ wá sátọ ọkùnrin wa. dad ẹni tẹ́ni kí n fẹ́ ẹ̀ mo ò lè fẹ́ because mo ò ní feelings fún kó ṣe tí mo nífẹ̀ẹ́ dẹ̀dẹ̀ ni pé kí wọ́n lọ kí wọ́n lọ lo gbogbo eré ìsọ̀mọ́ ilé ìfẹ́ lọ́dọ̀ ènìyàn mi ò lè ṣe mú ẹ tí mo bá fẹ́ kó o ṣe ni wàá ṣe ẹ tí mo fẹ́ kó o fẹ́ gangan ni wàá fẹ́. mo ò lè fẹ́ o ò lè fẹ́ o ò lè fẹ́. ẹ lọ gbé jáde. Ah, ah, gbé kí n jáde jáde ẹ̀rọ kílẹ̀ sọ yìí kílẹ̀ kílẹ̀ sọ yìí. yóò bá rìn ẹ wọ. ẹ ẹ ẹ please don't touch me. Eh? ó yẹ touch ẹ ó yẹ tí bàtà. ẹ wo ẹ wo mo bí. ó yẹ tí ẹ má jẹ́ kí n lọ ìjọ ìjọ ẹ má jẹ́ kó mú mi lọ. máa tẹ̀lé wọn lọ. dáadé ọ̀dà ọ̀dà ọ̀dà dáadé please. dáadé dáadé ìjọ dáadé mọ mi ẹ bá tẹ̀ kọ́ mú mi lọ dáadé ẹ̀wù. mi ò lọ́ọ̀bẹ̀ ni tó ní kí n lọ fẹ́ ẹ̀ ó yẹ kó ti yé yé o. ọ̀dà ọ̀dà ọ̀dà ẹni sùn bàtà mi ti jábọ̀ bàtà mi ti jábọ̀ ẹ bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ dáadé ìjọ ìjọ ìjọ ìjọ mo fẹ́ fẹ́ ni ìjọ ìjọ ẹ wẹ gbàgbà bàtà gbàgbà bàtà. yéé yéé yéé. mọ́mí kó má kó bá wa ní o ẹ̀bọ̀ mú mi ṣé nǹkan tí mo ṣe ò dáa ni. kò sóhun tá a lè fi kádàrá wé a sọ̀rọ̀ o. bọ́ńbà pa á lẹ́nu mọ́ fúngbà díẹ̀ ni tó ń bá pẹ́ títí kádàrá mi ìwọlé tí wọ́n ń ṣe báyìí ah, báwo lè tún ṣe wọ́n ń ṣojú ẹ̀ ẹni jẹ́ kọ́kàn mi balẹ̀ níbi tí mò ń lọ bó bá ti sọ̀rọ̀ yìí mọ́mì ẹ try to understand ṣẹ́rí tí n bá wà níbí tí mo wà ń bí sí ti yìí ọkàn mi máa wà lọ́dọ̀ ìní olúwa bẹ́ẹ̀ ṣe ń ṣojú yìí ah, ó ń bà mí lẹ́rù àti pé mo sọ fún yín mi ní jìnnà sí yín I will be calling you from time to time àti pé ìgbà mélòó náà mo fẹ́ lò ń bẹ̀ tí má ti dán sin tí mo nígò pẹ̀lú àwọn new faces èmi náà máa wà òkè ẹ má ẹ má ronú mọ́ mi. ọkọ mi hmm. kì í ṣẹ́jú èmi náà kò rọrùn fún mi láti fi ẹ́ lẹ̀ ni ẹ o mọ̀ pé ìwọ nìkan náà ni mo ní ẹ ìwọ lọ tún mi wọ lọ sí mi ẹ ó kàn jẹ́ pé kò sọ́gbọ́n tí mo rí dá sí i nítorí pé ìbàlẹ̀ ọkàn ẹ̀ ìdùnnú ẹ̀ òun náà láyọ̀ tèmi. Hmm. ó dà ọlọ́run á bá mi ṣọ́ ẹ̀ dán láyọ̀ àtàlàáfíà àmọ́ síbẹ̀síbẹ̀ kò burú kò sí tí mo lè ṣe torí mo rí i pé ọmọbìnrin yìí bàálù tó ti ṣí lọ́rọ̀ ẹ̀ kò ṣeé padà wá mọ́ hmm. ó dà kò burú tètè wá máa lọ kílẹ̀ tó ṣú jẹ́ kí n tètè máa lọ kí n tó rìn ti flight mi. ǹda kò burú lọ́wọ́ àbá mi ṣọ́ mọ́mí àmì ẹ má ṣe ìyọnu ẹ má ṣe ìyọnu. wọ́n má gbàgbé gbogbo àdùfò padà tí ń dán tó torí ọlọ́run kò jẹ́ kí n mọ̀ kó ti dán láyọ̀ èmi máa gbàgbé gbogbo ìdájọ́ sọ tó mọ̀ wípé <laughs> nítorí pé kí ara ẹ̀ lè balẹ̀ kọ́kàn yẹn lè kúrò nínú gbogbo ohun tó ṣẹlẹ̀ ni mo ṣe gbà yí pé kò lọ báyìí má wàá jẹ́ ojú oṣù kan tá a jọ sọ má jẹ́ ojú bẹ́ẹ̀ lọ má fojú mi sọ́nà ẹ ṣe mọ̀ pé mi nìkan ló kùn lé báyìí. máa pè tí màá ti dán tètè máa ẹ máa ṣe bá máa sọ̀rọ̀ ẹ á máa sọ̀rọ̀ ẹ yé kí n máa lọ. ẹ ra màmá ẹ ra màmá yes ma. Mama, ẹ má bínú ọjọ́ mo mọ̀ pé máa bínú bọ̀ ẹ má bínú ara ọmọ ló tèmi náà so ẹ má bínú ṣé wàá rí ọmọ yín yìí ọmọ dáadáa ni ẹbí ó túnra ẹbí ẹ̀kọ́ ó gbẹ̀kọ́ ó fi hàn pé eléré ló ń ti jáde wá àṣẹ ríwà tó wù yìí ó lójú ọkùnrin tó lè worú àbẹ́ òun ló wá jẹ́ kí n change mind mi pé àti pé torí ọmọ mi gangan mi fẹ́ bà nínú jẹ́ mi fẹ́ kó má láyọ̀ ló jẹ́ kí n fẹ́ ṣe tó fẹ́ mo wá wò pé kí n jẹ́ kí ọmọ mi àtọmọ yín kọ́ máa béèrè ìfẹ́ wọn lọ. Oh my God, Daddy! At last! Ah. So happy, thank you, Daddy! Ẹ ṣe gbọ́ Good to see you ó máa dára fún yín mọ́mí ọjọ́ ayọ̀ wa ò kí ń sè ní ó kù díẹ̀ mo wá promise yín ní nǹkan kan pé lọ́jọ́ wedding wọn gbogbogbò máa ṣe gudugudu méje àti àyà mẹ́fà. <laughs> Ah, ẹ ṣe gan ni sir thank you sir thank you so much. èmi mo ń travel tẹ́lẹ̀. travel òsì mo ní kú ìṣẹ́jọ́. àìkọ́ wọ́ọ́rín ejò níjọ́ méjò ń yá bí gbogbo wa bá jọ tọ̀ sójú kan náà yóò jọ hó papọ̀ ni ìfẹ́ ni ọlọ́run ọlọ́run sì ni ìfẹ́ ẹ jẹ́ gbogbo owó ọjọ́ nífẹ̀ẹ́. kẹ́ ẹ subscribe sí Fàdákà TV. Fàdákà YouTube TV. subscribe to Fàdákà TV. thank you. Fàdákà TV ẹ̀yin náà ṣe mọ̀ mo fẹ́ kẹ́ bá wa subscribe sí orí Fàdákà TV ibẹ̀lẹ̀ ti máa wo àwọn móvì lóríṣiríṣi. orí Fàdákà TV. subscribe sí Fàdákà TV kẹ́kọ̀ọ́ gbélé gbàgà. sí Fàdákà TV. ẹ subscribe kágo máa dún tó bá ti gbé fíìmù jáde báyìí ní Fàdákà TV báyìí wọ́n máa dún báyìí ni. ìfẹ́ o ó máa fi wẹ́ òye. àyànmọ́ mi ni o mo máa fi wẹ̀ ọ́ ìfẹ́. bẹ́mi wá kàn wá sílẹ̀ o àwa ò ní kàn ra wá sílẹ̀ o àyànmọ́ ló kàn wá papọ̀ o ìfẹ́ tí mo ní sí ẹ kò kéré. ìfẹ́ tí mo ní sí ẹ kò kéré. olólùfẹ́ mi tèmi ni ìfẹ́ tí mo ní sí ẹ kò kéré. ìfẹ́ tí mo ní sí ẹ kò kéré. òpó lẹ́kì o. mo pé kádàrá ló so wá pọ̀. ká ní wọ́n bá mọ̀ pé kádàrá ni o wọ́n ti fi wá sílẹ̀ lọ ìfẹ́ mà ṣàgbà ẹ̀sìn o kí la fẹ́ fìfẹ́ rẹ kí la fẹ́ fìfẹ́ rẹ ìfẹ́ òun la fi lálábàkú ẹ̀ wá o. I love you, you are my destiny, you are my happiness. Olólùfẹ́ mi, I love you.